ẹ̀yọ́nú bí èèyàn bá ń tajà ẹ jẹ́ kó mọ̀ wẹ́ bẹ́ẹ̀ òró lórí ẹ jẹ́ kó mọ̀ wẹ́ bóbìnrin wà láàánú kódà àwọn ọmọ tó ń ṣiṣẹ́ hookup tá àgbọ̀dọ̀ fún gbogbo ẹnu pè tọ́yẹ̀ ẹ jẹ́ kán rí ọṣẹ ìkànnì òwe jáde tóòrì bá ti fojú kan oòrùn yíyọ ní yíyọ ni àdúrà wa gbà ẹ jẹ́ ká lọ wá ìgbín tí ò sì pinnu ìgbín tí ò pinnu òun ni ó ṣe ti báyìí pé kò pinnu ẹ̀ẹ́ àá fi sínú odó ẹ bá mi wá èpo ọ̀bọ̀ ẹ fi sí i ẹ bá mi wá ewé ewé origin ní lórí ẹ̀yin oníbèrè ewé origin ní ẹ jẹ́ ká fi sí a bá ti fi ewé origin sí ewé ewúro gbogbo wa la mọ̀ ewúro ewé ewúro ẹ jẹ́ a kò sí ewé ẹgẹ́lẹ̀ mọ́ fọwọ́ kan mọ́ mi ẹgẹ́lẹ̀ funfun òun ní ẹ jẹ́ a kò sí ẹ jẹ́ ká lọ wá òrí lọ́pọ̀lọpọ̀ òrí ẹ ti rí á kù sí á tú láìlọ́n kúrò ẹlòmíì sì máa bèrè pé á jù pẹ̀lú láìlọ́n á tú láìlọ́n kúrò òrí ní tó wà nínú láìlọ́n ọwọ́ mi yìí òrí ó lè tóbi ìkúkú ọwọ́ wa á wá jù sí a wá gún gbogbo ẹ̀ papọ̀ dáadáa tí ó kùnà á wá gún mọ́ṣẹ́ dúdú a lè fomi sí ẹ jẹ́ ká kó sínú ibi tó a lè kó sínú gbá a lè kó sínú ke ẹ jẹ́ ká máa buwẹ̀ láràárọ̀ tested confam ni kò ní gbólóhùn ìwọ kò ṣàdúrà sí èmi lágbájá ọmọ lágbájá mo ní jáde lérò aláàánú olóore kọ́mọ wá bí kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí yọrù sí mi kọ́mọ lọ tó bá ń lọ ẹ fún interview wẹ́ẹ́ ibi tí mò ń lọlé ní o kọ́ yọrùn sí mi bẹ́ẹ̀ orí oríjìnì oníkan fi gbogbo nǹkan tó bá ti bèrè bẹ́ẹ̀ kan fi jì mí torí bá ti fojú kun oòrùn ṣe tinú ẹ̀ ń yọ́ ewúro ló ní kí gbogbo ọmọ aráyé kan mọ́ mú tèmi rò mo dẹgẹ́ lẹ́lẹ́ ní àgbójúlẹ̀ kó sọ àtàjẹ́ kan mọ́ gbémi kan mọ́ gbémi jùlẹ̀ àmọ́ ṣàdúrà sí bó ṣe wà bẹ́ẹ̀ àwọn ọmọ ògbẹ́ lára àárọ̀ lọ́ba mi gbìyànjú ẹ̀ wò tested and confirmed.